Yoruba Vocabulary Supplement for Unit 3. Ọ̀sán. Ọ̀sán. Ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́. Aro, Aro, Alẹ́. Alẹ́. Àná àná àbọ̀ àbọ̀. The examples on page 84, columns 1, 2, and 3. Ọ̀sán ẹ̀kaàsán ẹ̀kaàsán o ọ̀sán ẹ̀kaàsán. ẹ káàsán o ìrọ̀lẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ kú rọ̀lẹ́ o ìrọ̀lẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ kú rọ̀lẹ́ o àárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o àárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ o alẹ́ ẹ káalẹ́ ẹ káalẹ́ o alẹ́ ẹ káalẹ́ ẹ káalẹ́ o àbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ilé ẹ kú ilé ẹ o ilé ẹ kú ilé ẹ kú ilé o iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ o iṣẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ o àbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó àbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀ ó ìgbà.